اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أعطيت نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسماعنا يقول المصنف رحمه الله تعالى باب من تبرك بشجرة أو حجر ونحوهما níbi lẹ́yìn ìgbà tó ti ṣe àlàyé fún wa nípa àwọn àdájọ́ à ń pọ̀fọ̀ à ń pògèdè à ń pe àyájọ́ à ń detira à ń dèóndè. De àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mára wọ́n fi wá ṣàlàyé fún wa nísìn nípa mímọ fi mímọ wá àlùbáríkà lára agi òkúta èèpẹ̀ àyè kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wíwá àlùbáríkà pẹ̀lú igi èèpẹ̀ àyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ń bẹ nínú nǹkan tó ọmọ èèyàn máa ń ṣe lérò wípé àwọn nǹkan wọ̀nyẹn wọn kì í ṣe lọ èèyàn lè tara wọn rí àlùbáríkà kí ni wọn ń pè ní àlùbáríkà òun náà lóore ẹni títí akéré yọ pọ̀ sí àlùbáríkà nù ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ṣe wípé wọ́n máa fi ọwọ́ wọ́n máa fi ra òkúta lérò pé òkúta yìí ń kọ́ òkúta alálùbáríkà ni ọ̀pọ̀ àìmọye èèyàn ni wọ́n máa fi ara ra egbòogi kan lérò wípé alálùbáríkà ni ẹ̀rí tí àwọn èèyàn bá lọ sí hajj àbí wọ́n ti lọ sí Mẹ́kà èèyàn ò rí oríṣiríṣi níbẹ̀ yẹn ẹ rí bí àyùmọ̀ká bó ti ṣe ń bá àwọn èèyàn jà lóríṣiríṣi àwọn èèyàn kan wà tó ṣe pé gbogbo ní sọ́mà ti rí lára mọ́ṣáláṣí Káàbà nǹkan alálùbáríkà ni lọ́dọ̀ tiwọn wọ́n máa fẹ́ kẹ́ra lẹ́kùn wọ́n máa fọwọ́ ra lẹ́kùn bẹ́ẹ̀ tí ń fọwọ́ ra lẹ́kùn wọ́n tún máa fi bọ́jú wọ́n máa fi para lérò igbe látàlí jẹ́nà ilẹ̀kùn mọ́sálásí ti wá tẹ́ máa ń ṣe tọ́wáfù ńkọ́ tẹ́ bá débi maqamu Ibrahim ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n sọ ọ́ di jàkadì ni léyìí tó ṣe é pé ẹlòmíì ó tiẹ̀ ti gbàgbé pé orí àwọn èèyàn mà ló ń gùn yìí èèyàn ló ń máa ń tẹ̀ mọ́lẹ̀ yìí yọ́sà ló fẹ́ débi gíláàsì òun fẹ́ fi àyà nu òun fẹ́ fẹ́ kẹ́ kódà ẹlòmíì gbìyànjú ó rí i pé ọwọ́ òun kò lè débẹ̀ ó wá mú tówẹ́lì kan lọ́wọ́ ó wá gun orí wa orí wa tó gun ni tí wọ́n fi tówẹ́lì ra kínní gíláàsì mọ̀kọ́mù Ibrahim wọ́n á ní káàní túmọ̀ eléyìí ó ní kọ́ kàn mí kọ́ kàn mí tẹ́lẹ̀ náà àlọ́ ti gun orí wa báyìí èèyàn ló gun orí rẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀ tó bọ́dà tó bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa gbìyànjú láti rí i pé àwọn dédé Káàbà ẹ̀yin sì ti mà pé tó bá yẹ ní orígun ibi tí alhajarul aswad wà àtẹ̀yídá àkọ́kọ́ kan ká tó débẹ̀ eléyìí tá a mọ̀ sí arrukunul yamani kò sí ibi kan lára Káàbà tíṣẹ̀rí àsọ ìpìtẹ́ bá ti tọ́wọ́ àfọ̀débẹ̀ kẹfọ́ wọ́kàn kódà gan tẹ ẹ bá débi tí aruknul yamani wà àti ibi tí alhajarul aswad yẹn gan wà ẹ̀yin tẹ ń ṣe tẹ ń ṣe tawafu fún umra yín ní ìgbà tí ẹ wà nínú aṣọ al-ihram abẹ́ ń ṣe tọ́wáàfù kan nínú tọ́wáàfù tí yẹn máa ń ṣe lásìkò hajj tẹ́ ẹ sì jẹ́ pé wà nínú aṣọ al ẹ máa ṣàkíyèsí ibi rúkúnù lìyàmá nìyẹn ṣé kò sí lọ́fíńdà lára rẹ̀ ṣẹ̀rí àníkẹ́ ẹ fọwọ́ kàn ẹni tó sì wà nínú ihram kò gbọ́dọ̀ fọwọ́ kàn lọ́fíńdà tòkí máa lọ di pé èèyàn dára bákan náà ibi alhajar aswad ti ṣẹ̀rí àníkẹ́ fọwọ́ bà tọba ṣeéṣe kẹfẹ́ kó ẹ tún ń bẹ náà pé ṣé kò sí lọ́fíńdà nítorí pé kíni kọ́mọ́bà jẹ́ láti wá ṣe tọjẹ haram ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó lọ ṣe hajj wọn ò mọ nǹkan kan nípa tó gbé wọn lọ ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe tọwọ kò mọ nǹkan kan nípa rẹ̀ èrò tí wọn kàn ní pé àti délé alibarika àfi kéèyàn ó bu gbàgbára rẹ̀ bá ti tẹlẹ gbogbo iye tágbára rẹ̀ bá ká ní o bu ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó bá ń ṣe tọwọ àfún yẹn lọ wọn ma sọ asọtọ tó wà lára kàába yẹn yóò máa súnmà yóò máa súnmà kí ló dé ẹlòmíì mú abẹfẹlẹ lọ kọ ṣọ́ra o ibi tó bá ti fẹ́ bu asọ kàába ó lè bu ọ lẹ́sẹ̀ torí pé òun ti gbàgbọ́ pé tóun bá rí aṣọ yìí bù délé ah, tóun dire níbi tí àlùbáríkà ti kí ló ti bù yìí ọ̀pọ̀lọpọ̀. kèé yé wọn kí ló dé tó ẹ pé tí àsìkò hajj bá ti súnmọ́ wọ́n máa ka aṣọ kàába sókè wọ́n máa ka sókè wọ́n máa ka sókè wọ́n máa ka sókè àwọn alálàájì wọ́n máa sọ pé ah kàába gangan fúnra ara rẹ̀ ti gbé harami harami báwo wọ́n ka sókè ni wọ́n ti mọ̀ pé ẹni tó fẹ́ jí gé wá wọ́n ti dé àwọn tó fẹ́ jí aṣọ kàába gé àṣírí tó wà ń bẹ̀ kò pé méjì pé àwọn agbéwìrì ti dé o so wọn ò ní kọ̀ láti dé aṣọ kàába gé o àwọn máa wọ pé alibarika bẹ́ẹ̀ náà ni ẹ̀yẹ́ máa wò wò bẹ́ẹ̀ ń ṣe ń lọ tẹ́ ń lọ nínú mọ́ṣáláṣí yẹn ọ̀pọ̀lọpọ̀ kí ni táìsì tá ń lẹ́mọ́lẹ̀ o èrò wọn ní pé gan àtàlẹ́dáná ló ti wá wàhálà ẹlòmíì lè fẹ́ máa là kọ́ máa la pé alibarika alibarika báwo bẹ́ẹ̀ náà ni a rí i pé ní ìgbà tí èèyàn lọ ṣiṣẹ́ ìjọsìn ńlá ní àyè ńlá yìí èèyàn ò rí nǹkan ìyàlẹ́nu púpọ̀ èèyàn ò rí wò lára àwọn èèyàn tí wọ́n wá ló kọ́ páwọn wá sí lọ. jẹ́mọ́ a rí i pé à láti mà nípa ẹ̀sìn wa nítorí pé tẹ́yìn bá ti mọ̀ nípa ẹ̀sìn àṣìṣe òní pọ̀ nínú ṣe é tẹ́yìn bá ti ń ṣàṣìṣe gan ẹ́ tètè máa túbá torí pé ẹ̀sìn máa pé àṣìṣe lélẹ̀ ẹnìkan ní àsìkò hajj ọmọ nàìjíríà ni àwa bá níbi pé ń bú ìpè ń bú ìpè àràfà ń bú dà sínú ọ̀rá kan tó mú lọ ń sàmbù ń sàmbù mo á sọ fún mi ní ìpẹ́ kí ló ń bù yìí ó ní a ah, ó ní bó la wà yìí ebi arafa la o ìpè arafa mọ̀ ń bù <laughs> ìyẹn ni pé ògbójú burúkú ìpè arafa ló ń bù kí wọn lọ ti ṣe wọn ni wọn ni kò wọn bu wa lé wọn ni kò wọn bu wa nàìjà mo ní a ìpè léyìí tí mo bá sọ fún ọ pé láàrin bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn ìníjọba bẹ̀rẹ̀ sí ní gbé pẹ̀ wá bẹ̀ láti fi lẹ́fù àyè yìí kó lè bá a dáa kọ́ mọ́ bàjẹ́ pé gbogbo bátẹ́kùn ti gbé pẹ̀ kó ń bẹ̀ nkankan ní ẹ̀wà bá gbọ́ngun gbọ́ngun ó ní wọn ọ̀bá kó wá láti fi kébi ọ̀wọ́ pé wọ́n ti dá sárafa atẹ́gùn àràfà ti fẹ́ sí òun ó ti dè pé àràfà ìgbàgbọ́ tiẹ̀ ni pé ó ti dè pé alálùbáríkà ẹ rí i pé à ń wá àlùbáríkà à ń wá àlùbáríkà ọ̀pọ̀ bàjẹ́ nínú ìgbésí ayé àwọn èèyàn láwùjọ wa nínú àdúrà Yorùbá ẹ rí i pé ẹ máa sọ pé àlùbáríkà àwọn ẹni ọlọ́ọ̀ àlùbáríkà òjò tí ń rọ̀ lọ́wọ́ àlùbáríkà ọmọ tuntun tí ò lẹ́sẹ̀ lọ́rùn àlùbáríkà akpóni ọjọ́ báyìí ni àlùbáríkà akpójò ti rọ̀ tipẹ́ àlùbáríkà akpójò lè má rọ̀ ńjọ́ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ nínú àgbọ́yé àwọn yorùbá torí ẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní ìtìtọ́ bá bára wọn lọ́wọ́ tẹ́ máa wò pé ẹni táwọn bá lọ́wọ́ bàbá àlùbáríkà wọn di ọwọ́ rẹ̀ mú òní fẹ́ sọ́ọ̀lẹ̀ ọlọ́wọ́ ọmọ wa du ọwọ́ rẹ̀ pé ó ti fún ọwọ́ yìí pọ̀ òun ọmọ wò kékeré ni eŋti ìmútóntìmọ̀ nfẹ́ nù àlùbáríkà ọwọ́ rẹ̀ síbẹ̀ yẹn náà nínú mẹntálítì àwọn Yorùbá akramakumullah àwọn náà ti gbọ́ lóríṣiríṣi àwọn èèyàn tí wọ́n lọ tí wọ́n lọ gé ẹran lọ́jà wọ́n á sọ ẹran sínú omi wọ́n kàn rí Allah ní ààrẹ ẹran ni ah Allah ò ní láàrẹ ẹran lẹ́ran bá dẹran abàmì lọ́ba dẹran alálùbáríkà làwọn èèyàn bá máa tú wá láti ibikíbi ẹ wá wò. ẹ̀wà owó pàápàá jùlọ láyé òní tó di pé ẹ̀rọ tí wọ́n fi ń yàwòrán lóríṣiríṣi ó wà kálukú wọ́n bá máa yà wọ́n bá máa gbé ránṣẹ́ ẹ̀ràn alálùbáríkà kan ti yọjú o àbẹ́jà nìyẹn rà wọ́n wá ha ara rẹ̀ wọ́n kàn rí yìí bá o ṣe àlejò àbá àlejò sà ẹ má kínní ẹ gé kínní ká ẹ wọ́n mọ̀ kọ́ aláwọ̀ sí la ń gbà náà wà ń kọ́ ẹ̀jẹ̀ ẹran kẹ́ ẹ yó ẹ̀jẹ̀ ẹja kẹ́ ẹ yó bẹ́ẹ̀ náà ni wọ́n lè ní gé agbọ́n kan wọ́n rí lára rẹ̀ pé ọlọ́ yóò bá wọ́n tún máa tú tíkẹ́tíkẹ́ lọ síbẹ̀ pé àlùbáríkà dé bí igi kan láyé kan mẹ́wọ̀n wọ́n ní wọ́n rí ọlọ́hùn lára rẹ̀ àti mùsùlùmí. àti káfíìn kálukú bá bẹ̀rẹ̀ sí ní gbọ́kadà ó dìbẹ̀ àwọn ọlọ́kadà tún pawó lọ rẹpẹtẹ tó ẹ àti tẹ mùsùlùmí kẹ́ ẹ dá pé ọlọ́ léyìí ẹ̀yin káfíìn wa ń kọ́ aláwọ̀ tẹ́sì kí á ní tí lẹ́nu kó kọ rẹ̀ wà lákọọ́lẹ̀ lára kan nígbà tẹ́ ti dáná ọbẹ̀ tẹ́ sọ pé igi abàmì nìyẹn àwa náà tẹ̀lé yín ni jókòó àfà ó wá bẹ̀rẹ̀ sí ní pariwo fún wa ẹ̀yin èèyàn eléyìí kìí ṣe jẹ́ ẹ lè tẹ̀bà dé tẹ́ẹ̀fì wá sọ igi yìí di nǹkan kan bàbàrà tí ó fi wá di pé àárè nínú yẹn ni tí wọ́n padà mọ́ wá forí balẹ̀ fún àbá káwé ká gbọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní han ewé orí igi yìí báyìí ó ti di ewé gbogbo ǹsẹ́ káwé ká gbọ́ káwé ká fọ̀ àfà wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní pa èpo ara jì yìí nígbà tí èso ọ̀sẹ̀ kan igi kan ti pòórá igi alálùbáríkọ gbọ́dọ̀ pẹ́ mbẹ gbogbo orúkọ yìí amọ̀kọ́ pọ̀ gidigidi láwùjọ tiwa Umar radiyallahu anhu wọ́n lọ sí Mẹ́kà lọ́dún kan ọkàn rí táwọn èèyàn ń péjọ sídìgì kan ni wọ́n ń péjọ sídìgì wọ́n ń péjọ sídìgì kí ló dé kí lẹ́yìn ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀ràn ti má ni ẹran mi létí abẹ́ gíga nàbì sallallahu alaihi wasallam dúró sínú ìjọsí tí gbogbo sọ̀hábà fi wá ń fi àtìlẹ́yìn wọn hàn lórí wípé àwọn pẹ̀lú ànábì báwọn kèfèrí Mákàjà tó ń ti péjà kọ́ ló gbé wá láti Madina kí ló dé nítorí pé Usman wọn rán kọ́ lọ báwọn kèfèrí ní àsọyépọ̀ ṣùgbọ́n Usman tó dé kò dé má tànàbí fi wá sọ pé a ah, bá ti jà wá o ṣùgbọ́n gbogbo ẹjọ́ bá fọwọ́ sí pé ká bá wọn jà nítorí ipá gbọ́ pé wọ́n ti pa Usman kó gbọ́wọ́ rẹ̀ lórí tèmi gbogbo àwọn sàhábà ń sẹ́fẹ́ yá tànàbí sallallahu alaihi wa sallam níbẹ̀. eléyìí tá a mọ̀ sí bay'atu ar-ridwan. wọ́n á sọ fún Umar pé igi náà nu tànàbí sallallahu alaihi wa sallam dúró lábẹ́rẹ̀ إذ yubayi'unaka تحت الشجرة. shajara dájúdájú ọlọ́wọ́n bá ti yọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo ní ìgbà tí gbogbo wọn fi àtìlẹ́yìn wọn hàn sí ọ lábẹ́ igi igi náà nù wọ́n Umar Umar ní igi náà nù wọn níbẹ̀ igi náà nù wọn níbẹ̀ ní gbogbo ẹ bá ń wá àkí àti àdá nígbà tí wọ́n mú àkí àti àdá wa Umar ní ẹ bẹ̀rẹ̀ sí ní hu igi ń tégbòtégbò. ẹwú ti takùn ti takùn kọ́mọ́sẹ̀kù mẹ́mọ́ ó ní bí ṣírùkù ṣe bẹ̀rẹ̀ nù bí sẹ̀gọ́sọ́lọ̀ ti ṣe bẹ̀rẹ̀ nù ẹ wàá padà wàá digi abàmì gbọ̀ bá ya bẹ́ẹ̀ náà ni wọ́n tún lọ Umar radiyallahu ó sáré kálukú lọ ń bì kan wọ́n lọ ń bì kan wọ́n ń yìí wọ́n ní ibẹ̀ níjọ́ wọn tẹ̀lé lọ sí Mẹ́kà Umar wa ni ẹ dákun ẹ̀yin èèyàn ẹ má ti torí pé anabi ṣe sọ̀láàtì ń bì kan kéyìn náà wà lọ gán abẹ kẹ sọ pé bẹlẹ ti ṣe sọ̀láàtì ẹni tí sọ̀láàtì bá bá láyè ká yìí kó ṣe sọ̀láàtì mẹ tí sọ̀láàtì ọba bọ mbẹ máa lọ rẹ gbogbo ẹ láti dínà kíni ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ torí ẹ̀ á rí i pé à ń wá àlùbáríkà nǹkan ọ̀pọ̀ nínú ṣẹṣẹ àwọn ọmọ èèyàn mímọ wá àlùbáríkà agi àlùbáríkà òkúta àlùbáríkà nkankan ọ̀nbẹ nínú sábàbí kọ̀wá tọ́kẹ́ sẹ́ńtì èsè sábàbí ní sábàbí kọ̀tọ́kẹ́ sẹ́ńtì èsè sábàbí kẹsẹ́ ní sábàbí lódodo ọlọ́run ọba ṣe àwọn nkankan lálàlùbáríkà ọlọ́run ọba ṣe àwọn nkankan nínú àwọn nkan tó dá ní nkan alálùbáríkà gẹ́gẹ́ bí omi zamzam omi zamzam omi alibarika ni kò sí ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ nípa omi alibarika lomi zamzam ọlọ́wọ́n ọba ló fi ìbùkún sí òun ló foore sí débi pété ẹ bá mú omi yẹn lórí bùkátà yóò wọ ẹ lẹ́ni ọlọ́wọ́n ọba yóò gbọ́ zamzam lè máa ṣòrì bẹ́lẹ́. tẹ ẹ bá mú fún kankan ọlọ́run ó jẹ òṣìṣẹ́ eléyìí jẹ́ omi alálùbáríkà bákan náà nínú àwọn èèyàn àwọn èèyàn ń bẹ tọ́lọ̀ ń ṣe ní alálùbáríkà gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run àwọn ẹni alùbáríkà ni wọn torí ẹ̀ ló ṣe jẹ́ a ọ̀kan nínú àwọn tí ń kó oògùn ara nabi muhammed sallallahu alayhi wa sallam tí ń kó jọ sínú gò ó wá ní oògùn rẹ̀ ó dùn ó ju ti lọ́fíńdà alimisku lọ ẹni alibarika la nabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni àwọn àyè ń bẹ tọ́lọ̀nsẹ̀ láyé alálùbáríkà gẹ́gẹ́ bí alkaaba kaaba alákùnrin kàába yẹn gangan fúnra ara rẹ̀ alálùbáríkà ni ọlọ́ni inna awwala baytin wudi'a linnasi lalladhi bibakkata mubarakan wa hudan lil'alamin dájúdájú ilé àkọ́kọ́ tá a gbé kalẹ̀ fáwọn èèyàn láti máa jọ́sìn fọlọ́wọn ọba níbẹ̀ òun náà ní ilé ń bẹ ní bẹ́kà àárín gbùngbùn mẹ́kà ní bẹ́kà ilé alálùbáríkà tí ń bẹ ní bẹ́kà ọlọ́run ṣe ṣe ní ìmọ̀nà fún gbogbo àgbáńlá yìí ọlọ́run ló ṣe kàábà lálàlùbáríkà kìí ṣèyàn ọlọ́run ló ṣe kàábà lálàlùbáríkà kìí ṣèyàn kìí ṣe kàábà ló máa ń bí àlùbáríkà àmọ́ ọlọ́run ló ṣe kàábà lálàlùbáríkà bẹ́ẹ̀ náà ni gbogbo ń dábàá lọ́la àlùbáríkà ta ló ṣe bẹ́ẹ̀ Allah ṣùgbọ́n kìí ṣe nǹkan yẹn gangan gangan ló máa ń bí àlùbáríkà kìí ṣe fákítírì àlùbáríkà tẹ́lẹ̀ báyìí wa kàábà kìí dá àlùbáríkà ọlọ́run ọba ló ṣe lálẹ́ àlùbáríkà àtọ̀dọ̀ ọ̀tá wa làlùbáríkà yẹn ti wá àtọ̀dọ̀ ọlọ́run nínú àpẹẹrẹ àlùbáríkà kàábà òun náà ní wípé kò síbi tí wọ́n ti ń ṣe hajj láyé tó sí kàábà. Si kò síbi tó ti lè ṣe umra láyé tó yàtọ̀ sí kaaba ẹ wò bí madina anabi muhammed sallallahu alayhi wa sallam bó ti ṣe gàtó yìí wọn kì í ṣe hajj ní madina wọn yìí sì ṣe umra ní madina bí tẹ́ ti ṣe hajj tẹ́ ti ṣe umra ọ̀nà ní kaaba tí bá ti fẹ́ ṣe sọlẹ́ nínú alibarika kaaba nù ó tó bẹ́ẹ̀ wàá kọjú sálùkébìlà náà nítorí alibarika tọ́lọ̀ ń ṣe fún káàbà yẹn ẹ rí i wípé àwọn jẹmọ yarí fún lè máa mú lè má mọ yarí fún àwọn jẹmọ lórí pé àti kọtútà kìbìlà tẹ nítorí àlùbáríkà tọ́lọ̀ ń ṣe fún káàbà yẹn bẹ́ẹ̀ náà ni nínú àlùbáríkà tọ́lọ̀ tó ṣe fún káàbà oníkẹ́ kò sí ibi méjì lókè pẹ̀ tọ́tọ́ sí wa láti ṣe tọ́wáfù rẹ̀ tọ́yàtọ̀ sí àlùkáàbà òsínbẹ́ni náà ṣe lè kó ṣe lè tóbi tó kò sí karabata tó tí ọ wàá kú tí ọ wàá kíkẹ́ máa ṣe tọ̀ wàá kú sáré o àfi tẹ̀ bá fẹ́ dọ̀sẹ̀ bọ̀. tó inú alibarika tó lọ ṣe fún kaaba ni à ń ṣèjọsìn nídìí rẹ̀ kìí sùn là ń sìn o à ń sìn lọ nídìí rẹ̀ kìí sùn là ń sìn tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tọ́ba wa yé wa kó si àwọn nǹkan kan lálẹ́ alibarika ẹ má tún gbàgbé kó ṣe àwọn nǹkan kan láwọn nǹkan aláàbí àwọn nǹkan aburú aláburú àwọn aláburú nǹkan wọn wà nínú tọlọǹda. gẹ́gẹ́ bí ṣaitan aláburú ni ṣaitan kìí ṣẹni àlùbáríkà rárá oore tọwọ́ ṣaitan wa aburú àtòrí ibu wọn sì máa pín nílé iṣẹ́ rẹ̀. ẹnìkan wá lóhùn ṣètò ọlọ́mọ tí ṣètò ọ̀rìn lókùn tó wọ́n máa ń ṣe ntọ́dájú ní pọ́ǹtì ń ṣe ti àwọn aláburú ẹ̀dá. bẹ́ẹ̀ náà ni àwọn ẹranko wà tó ẹ pé ọlọ́run dá wọn láláburú ẹranko aláburú ẹranko làwọn gẹ́gẹ́ bí ajá dìgbòlùkì kìí sí ìyàtọ̀ láàrin èèyàn àti nǹkan jẹ́ yìí aláburú ẹ̀dá ni wọ́n aláburú ẹ̀dá ni wọ́n tàbá wàá mọ̀ pé nǹkan kan jẹ́ nǹkan alálùbáríkà ṣé ọwọ́n atọ́ sí wa ká gbára lé nǹkan láti ra àlùbáríkà àbọ̀nà tó fún nǹkan lálùbáríkà lọ́tọ́ pé ká gbára lé ìtọ́dájú ni pọ́lọ́n tó fún nǹkan lálùbáríkà lọ́tọ́ agbara agbára lé nítorí pé ibi tọ́lọ́n ti mú kò ní tẹ́ḿbẹ̀ láéláé ọlọ́run tó ṣe léyìí lálùbáríkà òun náà ni ó fún wọn náà lálùbáríkà. torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní ká ṣe àwọn nǹkan kan ẹ̀yin ẹsẹ̀ ńtọ́lọ́run ní ká ẹsẹ̀ ẹsẹ̀ rìsọ́ọ̀tì lẹ̀ ẹsẹ ńtọlọ ní kẹsẹ ẹfi àbájáde sílẹ̀ ẹfi ilẹ fọlọ wọn ọba Ẹlẹ́dàá o àwọn ò lè ṣe kásọ yìí pé a ní lo sábàbí pàápàá jùlọ gbogbo ńtọlọ wọn bàbá ṣe ń sábàbí a ní ṣe kásọ yìí pé a lo sábàbí ṣùgbọ́n ńtọlọ wọn bàbá ṣe ń sábàbí a máa lo sábàbí àwa ní gbára lé sábàbí nìkan bí ìbá sọlọ́ǹtì jẹ́ kí sábàbí kó mẹ́sì jáde òun lágbára lé ọlọ́ǹtì jẹ́ kí sábàbí kó mẹ́sì jáde òun lágbára lé ànípa sábàbí tì o sábàbí tó bá dáa àwa ní gbára lé sábàbí o nítorí gbogbo ẹni tó bá gbára lé sábàbí nìkan ó ti ṣẹbọ sọlọ. So ebi ń pa mí. wọ́n ní kó lọ jẹun olóòtú dọ̀hún lójú pé àìjẹun là yó ẹni tó bá sọ bẹ́ẹ̀ ti ṣẹbọ sọlọ torí ẹ̀kọ́ ọmọlú èdè tí ọmọ jáde lẹ́nu rẹ̀ ọdún lójú pé àìjẹun là yó èèyàn ti ṣẹbọ sọlọ lè anahu qad i'tamada bi qawlihi hadha ala sabab. والاعتماد على السبب شرك kéèyàn gbára lé sábàbí nìkan kó má gbé ara lé ọlọ́run ọba tí jẹ́ kí sábàbí kó wá sí ìmúṣẹ onítọ̀hún ti ṣẹbọ sọlọ. àìfọ̀bẹ̀rẹ̀ lọ́rùn lọ́rùn rẹ̀ ògé ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sọlọ nítorí pé sábàbí lásán kò tó mú kí nǹkan ṣẹ ọlọ́run ọba ní òpè kó gé ni ó fi gé e sáwa lè fi sábàbí lẹ̀ pé ah nígbà tí a ti sọ pé ká má gbára lé sábàbí nìkan adẹ́pẹ́ mi ò ní jẹun màá sì yò ẹni tó bá wà lóun ò ní jẹun òun ò yò ó ti tako ṣẹ̀ríà torí ṣẹ̀ríà tún ní ẹ jẹun wakulu washrabu wala tusrifu ẹ jẹun ẹ mu ẹ má nànàkúnà a lè gba sábàbí sí a sì lè gbára lé. eléyìí túmọ̀ sí wípé sẹ̀rí àwọn apáwá láṣẹ ká lo sábàbí ṣùgbọ́n o a gbọ́dọ̀ gbára lé sábàbí ọlọ́run ọba tó dá gbogbo nǹkan òun lá gbára lé ọlọ́run á ń pàkíyèsí wa nínú àyà tá a fà mú wa ń bè lọ sí di wípé ọ̀dọ̀ ọlọ́run láti máa wá àlùbáríkà òun ni ọba tó ní àlùbáríkà òun ló sì lè ni, nítorí pé òun ló ní àní wá lọ́dọ̀ ẹlòmíì torí pé ẹlòmíì kọ́ ló ní tẹ́ ẹ máa sì ti ń wá lọ́dọ̀ ọlọ́run ẹ rí lọ́dọ̀ ọlọ́run. àti màtíńdé alùbáríkà òun náà ni orí ìbùkún kí n ta ni kó wúlò ó lè má pọ̀ lọ títí kó sáǹfà ní tọ́pọ̀ ju bóun ti ṣe pọ̀ lọ eléyìí ni wọ́n ń pè ní albaraka a rí i pé lọ́pọ̀lọpọ̀ ẹnìkan lè lówó dùnyàn lọ gidigidi tó ẹ pé gbogbo ntẹ̀yìn ń pè lówó lẹ́gbẹ̀ẹ́ owó tiẹ̀ tẹ́ǹdì lásán ṣùgbọ́n gbà tí ọlọ́run tó bá bá yín fi albaraka sówó tiyín àwọn rere àti dáadáa tẹ́ẹ̀rí pèsè nínú owó yín ẹni tó lówó dùnyìn lọ láì níye gbáhùn ó lè má rí dàkan nínú ẹgbẹ̀rún tẹ́ ẹ rí ṣe láyé sí àjẹpẹ́ ọlọ́run bá ń fi àlùbáríkà sówó yín nù ọlọ́run a máa fa àlùbáríkà sínú ìgbésí ayé yàn ẹ̀mí yín ò ní kùn lọ títì ṣùgbọ́n orí àti sẹ́ẹ̀rì tẹ́ẹ̀rì gbèsè nínú ìgbésí ayé tó kúrú àwọn ẹni tẹ́mi tí wọ́n gùn ju tiyín lọ lẹ́ẹ̀mẹ́rin wọ́n lè má rí ìdá kan náà ọgọ́rùn dáadáa tẹ́ẹ̀rí ṣe tẹ́ẹ̀fì wà lìjánà wọ́n lè má rí ṣe àbí máa buwó fáwọn èèyàn ó máa dáwó sí wọn lára tí wọ́n bá lẹ́nìkan lálùbáríkà ǹjẹ́ ọkọ sọ sí yorùbá lórí ni kó lówó tùmọ̀ fẹ́ kó ṣe ká tọ́jú ẹnìkan ó dàbí ìgbà tó lọ ń sàlùbáríkà fún ẹ bá débẹ̀ lẹ́ bá rí kórìí ẹni ilẹ̀ ẹjọ́ ẹ bá débẹ̀ ẹ bá rí pélé rẹ̀ gan wọn ò rí flọ̀ ẹ bá débẹ̀ ọ máa bí ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n á dá alùbáríkà náà dà. àbọ̀jáde torí pé ìdáwọn kà fún àlùbáríkà yẹn owó ni owó làwọn kà fún àlùbáríkà kìí ṣe pé orin kìí ṣe pé bùkún kìí ṣe pé oore tọ́lọ́wọ́n bá fi sínú tó fún un. a rí i wa ọ ń sọ fún wa nínú قُلِ أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّى وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَى أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَى تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَى إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa nínú àwọn àyà yìí ó ń fi tawhid ó ń fi rìn lẹ̀ ó sì ń fi àdìsọ́kàn tó lálàáfíà ó fi rìn lẹ̀ sínú ọkàn àwọn olùgbàgbọ́ òdodo ó sì ń fọ ìsì fún àwọn ọ̀sẹ̀bọ àwọn ẹni tó ṣe pé wọ́n ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́ ọlọ́wọ́n ọba ń sọ fún àwọn ọ̀sẹ̀bọ wípé ẹ̀yin tẹ́ ń sin òòṣà ẹ̀yin tẹ́ ń bọgi tẹ́ ń bọ ìpẹ́ ẹ̀yin tó ṣe pé nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run tó dá yín lẹ́ ń sìn wọ́n ń bá àwọn ọ̀sẹ̀ bọ́ wí ní gbogbo ògbà ní gbogbo àyíká yìí títí tí ó fi dijọ́ gbẹ̀ndàlù kìyàmà ẹ fèsì o ẹ̀yin tẹ́ ń ṣẹbọ sọ́lọ̀ ẹ̀yin là ń bá wí o àwọn abéèrè tọ́lọ̀ wọn bá fẹ́ ṣe ẹ fèsì sí i ọlọ́ni afọ̀rọ̀ ayétumọ̀lẹ́tẹ̀ wọ̀lẹ́rùsà ẹ fún mi nírò láti jọ́ tẹ̀ǹtẹ̀ ń sin òòṣà aláàtà láti jọ́ tẹ̀ǹtẹ̀ ń sin òòṣà rùzà kí ni àwọn òòṣà yìí rí gbèsè fún yín kí ló òòṣà yìí rí gbèsè fún yín wàmánà tẹ̀tẹ̀ manata tó sì kẹta tóun náà jẹ yẹpẹrẹ bí àwọn méjì tó síwájú ẹ kí lòun náà rí sí fún yín ṣé owó ló fún yín ni àbálàáfíà ọlá ló fún yín ni àbí ipò àgbéga ló ṣe fún yín ni àbí àtìlẹ́yìn ìbéèrè ni o sí gbogbo ẹni tí ń bọgi tí ń bọ ọ̀pẹ tẹ́lẹ̀ báwọn bàbá yín lórí pé wọ́n ń bọ Ògún ni ẹ bá wọn bàbá yín lórí pé wọ́n ń sin Èṣù ni ẹ bá wọn bàbá yín lórí pé abọ rẹ̀ ni wọ́n ẹ bá wọn bàbá yín lórí pé Yemọja làwọn ń sìn ẹ sì ní ọmọ àlè ní ìfọwọ́sí júwèé lé bàbá rẹ̀ ìdí nìyí tẹ́yìn náà fi sẹ́kù lọ́sẹ̀ bọ̀ ìdí nìyí tẹ́yìn fi sọ pé ẹ̀ lè gba Islam ẹbọ táwọn bàbá yín ṣe kú lẹ́yìn náà máa ṣe ìbéèrè ńlá dé àwọn ilé tẹ́ kọ́ èwo lògùn kọ́ fún yín àwọn mọ́tò tẹ́ ń gùn èwo lè túrà fún yín àwọn asẹ́tẹ́ rí tẹ́ ń fi ń gbowó oṣù èwo lọ́dún ẹ̀yọ̀ tẹ́ ń ṣe ló ṣe fún yín ọwọ́ yín bàá tẹ́gun ló ṣe é. wọ́n gbà mí ṣé ọ̀rẹ́ tẹ̀ ń bọ̀ òun ló dé wọ́n gbọ́ ọlọ́run dákun mọ́jọpọ̀ lọ́wọ́ dọ́ta òòṣà tó ṣe wípé kò lè gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ ewu nítorí pé bí nǹkan ọ̀bá lè sèyàn láǹfààní ètò kéré jù ní kó gbára tiẹ̀ náà lẹ̀ lọ́wọ́ ewu sẹ́yìn róòsà kan rí tó ríra rẹ̀ gbá lẹ̀ lọ́wọ́ ewu bí kò sí kò sí ní í sí táyé dàlùkìyàmù torí bẹ́ẹ̀ bá yà kété yàdá sí òòsà nísìn táyé sadópin yóò máa wòran bọ̀ náà ni yọ̀ọ́ rànjú lẹ̀ ràngàdà ràngàdà ńgbà tí òkùnkùn sẹ́yìn jú nù ẹ̀ yọ̀ọ́ máa wò bọ̀ ni ẹnu farangada farangada tẹ̀sí làtí ní ẹ̀kẹ́ kò lè fi ké dípò pé ó pẹ ọsá láàkẹ́ ẹgbà mi o kò lè wí bẹ́ẹ̀ láéláé abẹ́rẹ́ ìdáná bíi Ibrahim aleyhi salam tó fojú àwọn òòṣà bàbá rẹ̀ rí ni tẹ́ ẹ gbọ́ pọ̀kan nu wọn ké kò sí kan nu wọn tó kù kò sì sí kan nu wọn tó pariwo pé yọ́ọ́ bá tiwa jẹ́ yọ́ọ́ pa wá adúpẹ́ fọlọ́ nígbà tí wọ́n tún sọ̀rọ̀ pé ta ló fojú àwọn òòṣà wa rí ìmọ̀ báyìí àwọn òòṣà tún lè tó àsìkò àwọn èèyàn ló túkù tí tó sọ̀rọ̀ ọmọ kan náà gbọ́ pa wọ́n ń pè ní Ibrahim ọmọ kan tá a gbọ́ tí wọ́n ń pè ní Ibrahim lọ́dẹ́sẹ̀ yìí gbogbo eléyìí ó fi hàn wá pé kó sí tó sálẹ̀ sí òòsàn ilé dájà ara rẹ̀ gbé àwọn ẹni tí ń bọ́ ní gbèjà rẹ̀ ok òòsàn tí òwà lè dájà ara rẹ̀ gbé tí ó jẹ́ pé kò sọ́nà tó fi lè gba ara rẹ̀ lọ́wọ́ ká má ba tiẹ̀ jẹ́ kò sọ́nà tó fi lè gba ara rẹ̀ lọ́wọ́ ká má rí gbèsè tóun náà ni ọ̀wà pèsè tí wọ́n fẹ́ fún ọ àwọn yẹpẹrẹ oríkì gbogbo sani ní yẹpẹrẹ ogun yẹpẹrẹ Èṣù yẹpẹrẹ Yemọja yẹpẹrẹ gbogbo jàǹkà wọlé yín yẹpẹrẹ torí kò sí nǹkan kan tí wọ́n lè ṣe èèyàn ti ń bẹ́ńbẹ́ ní ìrànlọ́wọ́ ọlọ́run á ní ẹ sọ fún mi o kí làwọn òòṣà rí ṣe fún yín ó lè jẹ́ pé ẹ̀yin ti fọ́nú fọ́ra ẹ̀ ríra yín fi léèrè ẹgbẹ́ fáìlì ní ìsìn láti jọ́ tẹ̀ǹtì ń gbéra dálẹ̀ níwájú ọ̀sà kí ni wọ́n rí ṣe fún yín kò sí nǹkan kan tí wọ́n rí gbèsè fún yín bẹ́ẹ̀ náà mọ̀ pé tó bá dàrú tán tó dàrú pin aláhùn náà lẹ́tùn máa pè lẹ́tùn máa pè aláhùn náà ni a ọlọ́run ọba wa kó àìbínú torí pé tó bá wù ọlọ́run ó ti lé ní kí gbogbo kálukú wọn yí padà kó wọn dòkúta gbàyí wàhálà tẹ́ máa po torí ẹ sọ fún mi àwọn òòṣà wọ̀nyí kí ni wọ́n rí ṣe fún yín wọn ò lè fèsì o bẹ́ẹ̀ náà ni gbogbo òbéèrè tọ́lọ́ máa ń ṣe lọ́dọ̀ àwọn ọ̀sẹ́ bọ́ tọ́lọ́ fi ń dá wọn lágara ẹ̀yin náà bẹ́ẹ̀ bá lè fèsì ẹ fèsì ẹ̀yin tẹ́ sì sẹ́kù nídìí à ń bọ́gi bọ̀ pẹ́ lónìí bẹ́ẹ̀ bá lè fèsì ẹ fèsì tìbó sàtẹ gbé kalẹ̀ náà nìyẹn ẹ dáná oúnjẹ lóúnjẹ tó dáa ẹgbẹ́ sí wájú kò lè jẹ ńgbà ọ̀tún bàjẹ́ iná ẹ̀lẹ́tún agbá kó òun wájú ẹ̀ pé òórùn ń dà yín láàmú tó ń lọ á ní nǹkan kan tó lè ṣe fún yín kò sí nǹkan kan tó lè ṣe fún yín. a rí i pé lágbọ̀n ọ̀dọ́ tí wọ́n nàìjíríà ń bí ó tún ṣẹ́kù síbi tó ṣẹ́kù sí tó ṣẹ́kù síbi tó sí lọ́dọ̀ ó tún sẹ́kù lọ́dọ̀ bí àwọn ẹ̀dó àwọn náà ń gbóúnjẹ síwájú ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn ò tí yé máa ṣe àwọn bàbá àtìyá wa ń bẹ lọ́dọ̀ àwọn Ìgbò tẹ́gbẹ́ àwọn tiwọn à gbogbo àwọn bàbá ńlọ ọ̀sà ń bẹ lọ́dọ̀ wọn oúnjẹ táwọn ò lè jẹ tí wọ́n máa gbé fún gi tí wọ́n máa gbé fún pẹ̀ bẹ́ẹ̀ náà ni tẹ bá tún rìn lọ sí àgbà wọn kú tọ́nu yẹn agbọn àwọn Tógò àwọn tiẹ̀ máa fi sọlá ni àwọn òòsà wọn gbẹ̀rì gidigidi ni wọ́n máa kó oúnjẹ síwájú ẹ̀ wọ́n máa kó oúnjẹ síwájú ẹ̀ nígbà tó ṣe pé àwọn ò ronú ẹ̀yin náà lẹ kó bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ tún wá gbà kó bẹ́ẹ̀ wọ́n lè pé ah, àwọn òòsà déédéé wá gbà lẹ́yìn ọ̀rẹ́ yìí nítorí pé òòsà ti mú un tó nílò ń ìyókù làwọn wá gbá dáadáa ẹgbọ́n subhanallah torí de eléyìí gbogbo sàtẹ́ǹpè lẹ́yìn ọlọ́run kí ni wọ́n lè ṣe fún yín kò sí nǹkan kan tán lè ṣe fún yín Allah tàtẹ́rì yẹn màná tàtẹ́rì yẹn Al-Uzza tàtẹ́rì yẹn àwọn ni òòṣà mẹ́ta tó tóbi jù lọ́dọ̀ àwọn Lárúbáwá Allah tà ọdí òòṣà kan tó yẹ kó àwọn sàkíyì àwọn máa bọ̀. àwọn sakifu ló máa ń bọ ọ̀kan nínú méjì ìnìtúmọ̀ rẹ̀ inú kọjá kó òkúta kan ni òkúta ragadi ragadi kan ni tọ́jú òkúta ti ń dán wọ́n máa ń sìn wọ́n máa bọ́ wọ́n máa lọ bá pípọ́ fáwọn. kejì onípéyìn ni láti pìlẹ̀ rẹ̀ ó máa ń ṣe dáadáa sáwọn tó bá wá ti ṣe hajj sọ̀rọ̀ kan ti ṣiṣẹ́ hajj gan kanabi sallallahu àwọn tó dé táwọn èèyàn bá wá ṣe hajj under umbrella ayé ẹbọ kótó di islam dé aláta yìí máa ń ṣe dáadáa sí gbogbo ẹni tó bá wá sí mẹ́kà ó máa ń ṣe ń jẹrẹ pẹtẹ fún ẹni tó hajj yóò sì máa pín oúnjẹ yìí fún wọn lọ́fẹ̀ẹ́ láì gbà kọ́bọ̀ bàbá yìí wá ṣaláìsì ńgbà tó ṣaláìsì àwọn èèyàn wá kóra sàárè rẹ̀ wọ́n ń bara jẹ́ wọ́n ń banú jẹ́ bẹ́ẹ̀ ti sọ sàárì rẹ̀ dojú bọ̀nù wọ́n bá ń bọ́. sọ eléyìí ni tafsir méjì ti ń bẹ fún láta. láta yìí báyìí àpèjúwe ni nípa bí wọn lábẹ́ tafsir kejì nípa báwọn yẹn ti máa ń gbẹ́ ní eré tayọ ààyè rẹ̀ ẹni eré lọ́jẹ̀ ẹni tí ń fún ni lóúnjẹ lọ́fẹ̀ẹ́ tí ò ń gbówó wọn á gbé tayọ ààyè rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àti pé ìgbénitayọ ayé ẹni kìí ṣe nǹkan tuntun ó ti ń bẹ tipẹ́ láti ayé ojú dúdú ó sì ń bẹ tipẹ́ lọ́kọ́dà láyé ànábì Nuh alayhi salam ìgbénitayọ ayé ẹni tí wọ́n ṣe fáwọn ẹni rí òun lọ da ẹ̀ bọ́lẹ̀ láàrin àwọn èèyàn ànábì Nuh alayhi salam. lórí tafsir alákọ̀ọ́kọ́ ìbọ́gibọ̀ ọ̀pẹ̀ ó ti pẹ́ torí kòkúta ni wọ́n pe látà lórí tafsir alákọ̀ọ́kọ́ sẹ́mi kó àwọn ṣẹbọ náà gan nínú rìnkìrìn dùn wọn ẹni tó yẹ pé òkúta ló máa ń bọ tó bá rìn tó bá débi kan tó bá rí òkúta kan tó yẹ pé bó ti ṣe rí àwọ̀ òkúta wọn yà lẹ́nu púpọ̀ tágbára rẹ̀ bá sì ká òkúta láti gbé wálé yóò fi pààrọ̀ ọlọ́run tó ní tẹ́lẹ̀ eléyìí dáa ju ta lọ. tó bẹ́ẹ̀ ni lórí tafsir alákọ̀ọ́kọ́ òkúta ni lórí tafsir ẹ sì rí i pé dòní àwọn ẹni tí ń bọ sàárè wà